tí a máa bá wa dá lọ àwọn nípa bí وعن ابي واحد الليثي قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر بقال واقترب أخرجه مسلم وعن جابر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد خالف الطريق أخرجه البخاري ولأبي داود عن ابن عمر نحو وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال قد أبلغكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أخرجه أبو داود والنسائي بإسناد صحيح وعن علي رضي الله عنه قال من السنة أن يخرج إلى العين ماشيا رواه الترمذي وعن أبي هريرة رضي الله عنه أنهم أصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاة العيد في المسجد رواه أبو داود بإسناد لين الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد وكان اسمه وكافر المصاد والحمى صلى الله عليه وسلم ولي الله أما تسواجه لري àlàyé fíkì wa àlàyé tí a ṣe lọ́wọ́ tí a bá pàdé òun náà ni ọ̀rọ̀ lórí sọ̀rọ̀ àtúnlẹ̀ ẹ̀jẹ̀ yìí ìrùn tá a máa ké fún ẹ̀yìn àwọn ẹ̀kọ́ èyí tó so máa òun náà ni a ṣàlàyé lọ́wọ́ pẹ̀lú ìrọ̀lẹ́ ọlọ́run a ka àwọn àdéhùn tí ó kù lábẹ́ ọ̀rẹ́ lónìí àti àwọn ìgbọ̀nsẹ̀ àdéhùn mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀. ẹgbọ́ ọ̀rọ̀ yìí lọ́kọ̀dọ̀ Anas náà wọ́n á hábì كان النبي صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر خير وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم البقرة anas anas tó a fún wa pé kọ́ọ̀tù wa rọ̀ sóòlù wa àìsàn lọ́wọ́ àwọn àìsàn tẹ́lẹ̀ àlùmọ̀dé náà ó ní àmẹ́bí dé ìlú màdínà ó dé ìlú màdínà gbólóhùn àlùmàdínà ìtumọ̀ rẹ̀ ni pé ààyè táwọn èèyàn máa ń kójọ sí láwọn pọ̀ mẹ́ níta lè pé nínú èdè ìwò òun ní títì àkọ́kọ́ ọmọ ní nàbíbà ìka àgbàdo ọ̀gbẹ̀nikẹ́ni yẹ́sẹ̀rì tí mo pẹ́ ilẹ̀ yẹ́sẹ̀rì ìlú yásẹ̀rì tí a kò sí ìlú tá ànábì ṣe ìdíra lọ ká ànábì tó débẹ̀ tí wọ́n pè náà nìkẹ́ni yẹ́sẹ̀rì ni wọ́n pè ká ànábì tó débẹ̀ àmọ́ lọ́wọ́ ọba àtànábì lọ́sọ̀ọ́ nìkẹ́ni màdínà bàtà wọn sọ sí wọn sí ní ọwọ́ àti pé ó ti wá sọ sí wọn ó ti di alam fún ó ti di proper noun fún tó bá dákọ̀ wọn sílẹ̀ lórí ẹ̀mí lọ́wọ́ lọ́wọ́ kì í lé ìlà àgbọ̀wọ́ tá a fẹ́ yín wọn nínú ẹ̀kẹ́ títì lẹ́gbọ́n tètè lẹ́sìn gẹ́yìn màdínà ẹ máa ní ọ̀kọ̀dìkọ́ ti wà ní màdínà ọ̀kọ̀dìkọ́ ti wà ní màdínà ẹlòmíràn lè máa gbọ́ ẹ pé ẹ máa ní ọ̀kọ̀dìkọ́ mo dé màdínà ó lè máa rò pé gbéra ti sábọ̀ láti ìlú òkè ọwọ́ ní mo dé màdínà ṣùgbọ́n tẹ́kọ̀ bóyá ń sọ ìbàdàn àbí ń sọ lagos state. wọ́n yẹ kọ́ wà níbi sáwọn ìjọba sọ̀rọ̀ kí ni wọ́n bọ́ ẹgbẹ́ àbọ̀ ọ̀darí ajì bọ̀ ọ̀darí ajì ni wọ́n fún wa níròyìn kí ọlọ́ọ̀bá sọ ìjọ ọmọ ọmọ ọ̀pọ̀ ibẹ̀ torí pé ìlú tí wọ́n lò fún un lábẹ́ àwọn àkàrà náà ti pé nígbà tó bá túmọ̀ ló kọ ló já ó tún wá tó kọ àmì wọn ní Madina ó kọ rẹ̀ ní jẹ́bẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ jẹ́ gíní Madina. nígbà tí ń já àdúgbò ìgbà láì tó gunra wọn tó bá tó pé ìwọ́n ti àwúkọ ọmọ wa ní ẹmọ jẹ́jẹ́ ní Madina lọ́gbà ìyàwó ẹ̀ Madina títì èdè ó kéde yìí kọ́lọ̀kọ́ sàmù wa torí àti pé olórí àtìrì ó kọ sí jẹ́ nù ọlọ́run sì pé bẹ́ẹ̀ náà kùnrin àti ìjẹ́ tó fi fún wa ní ìròyìn nípa ẹ̀yìn kó sọ so àmọ́ nígbà tó yẹ bọ́lọ̀ tó wá pẹ̀lú màdínà tó fi alágbèrè pé màdínà kó di ìlú yìí lórí ẹ̀sìn wọn náà rẹ́bi délùú yàrá nígbà tó délùú màdínà yàá ní láàmà kọ́bí màdìyẹ́sẹ̀ bàtà rẹ̀ bí dékè ní ìlú yẹ. kí wọ́n sọ̀rọ̀ sí ọ̀nà wàlẹ́wọ̀n yàrá náà yàrá àhúnà sí ìmọ̀. ànábì fáwọn wọ́n ní ọjọ́ méjì kan wàláhùnmá yàtọ̀ máa ní wọ́n ní ọjọ́ méjì kan yẹlẹ àbúrò láti ilé máa nà wọ́n máa ń ṣeré ní ọjọ́ méjèèjì náà wọ́n máa ń ṣeré wọ́n máa ń ṣeré ìwà àṣẹrí lásán wọ́n yóò yóò yẹ̀ka lẹ̀ special this is special day ẹni tí yóò ṣeré tẹ́lẹ̀ wọ́n ṣe kí ni yóò ṣeré ẹni tí yóò dùn mọ́tò yóò ṣe kí wọ́n á jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ tí wọ́n ṣeré yẹn nìyí òun lọ́jọ́ ọdún òun nígbẹ́ni wọ́n tó ní fọ́nà ẹ̀rọ ó ti ní jọ́nà lọ ẹlòmíì kò lásìkò sinmi àti mọ́ndé àti sànńdé kò sí yàtọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́dà àtọ̀sán àtòrò kò sí kíni kò sí yàtọ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo ọjọ́ ni gbẹdẹ́ ìgbàjọ́ tàkú sí náà gbẹdẹ́ kíni tẹ́ ìgbàjọ́ tàkú sí náà nígbà tó gbé bá wọlé lọ sùn lánàá fún òun wọn lọ. àwọn tó ọjọ́ fún wọn yà lọ́tọ̀ ọ̀yọ́ ọjọ́ tó lè kí ni kálukú ṣeré yóò ṣe kí ni yóò ṣeré wọ́n dùnú anábìwá káwọn tí wọ́n dùnú nínú ọjọ́ yìí a kí ni anábìwá ti sọ́lọ́lá àyẹ̀wò sẹ́lẹ̀ bàtọ́ ọ̀rọ̀ ní anábìwá sọ fún wọn ó kọ́ àwọn mùsùlùmí jẹ́ náà lọ́wọ́ ìfẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba gbọ́ àwọn onífẹ́ ìyàtọ̀ lọ sí eré bí ìgbà táwọn èèyàn kan yẹ ọjọ́ ọ̀gbọ́n ọjọ́ ẹ̀yọ̀ tí wọ́n yà lọ́wọ́ táwọn kan yẹ ọjọ́ Christmas kérésì méjì ó ti lé tí wọ́n yẹ ọjọ́ táwọn yẹ ọjọ́ New ọ̀làǹtáì ọjọ́ olólùfẹ́ ọ̀làǹtáì ẹlú àti àwọn rẹ̀ lọ láti àkókò ojú ayé ní gbàtà ara wọn tó ìrìn kan náà gbogbo ojú ayé wọn àti àwọn rẹ̀ lẹ́tí àníwọ̀ ẹni bí ẹkùn ni nínú ilé nígbàtà ẹkùn àbájá tó ń jà àmọ́ ọjọ́ ìrìn kan lọ́dún lọ́yọ̀ sọ́tọ̀ ọjọ́ tó wọ́n ṣeré ní jẹ́ ìní wọ́n ti àti wọ́n lọ bá bí wọ́n lọ kí ni àbí wọ́n wọ̀ sọ wọ́n rìn rìn wọ́n sì gbogbo ẹ̀ láà irú àwọn ọjọ́ báyìí dàrá ní bá ara àdúgbò ni àwọn ará àlùmọ̀ nínú àwọn ayé tí wọ́n ti kí wọ́n wá tẹ̀lé. فقال قد أبدلكم الله بهما خيرا منهما ọlọ́run ọba ó ti ṣéǹdì fún yín ó ti ṣéǹdì fún yín kọ́dí àbùdádà kọ́dí àbùdádà fún mi lọ́rùn bí yíyá ọ̀rẹ́ rọ́ọ̀tì ọlọ́run ọba ó ti ṣéǹdì fún yín bí ìyè máa pẹ̀lú ọjọ́ méjèèjì dàbí kí ni tẹ́ ẹ fi ń ṣeré ó ti ṣéǹdì fún yín pẹ̀lú ọjọ́ méjèèjì yẹn ọ̀rẹ́ rọ́ọ̀tì ọjọ́ tó lóore mi ni ó wà ju àwọn tó méjèèjì yẹn lọ. ẹ̀pọ̀ yé ọlọ́run fi ọjọ́ mi tó lóore ju àwọn tó méjèèjì yẹn ó ti fi rọ́pò kùn yín. torí ẹ̀ ọjọ́ wa ló ní sọ́wọ́ bí rọ́pò kùn tọ́lọ́ bá ṣe máa yá wá fún mi. yá wá máa láàbò ṣáà wá yá wá máa ń tètè. nínú ọjọ́ tọ́lọ̀ wá fún ẹni ọjọ́ kẹ́ni ọjọ́ àtàtìṣá ọjọ́ táwọn ọmọ fẹ́ràn wọ́n ti yé kálukú wa náà jẹ ẹran so ọjọ́ yẹn ní kọ́rẹ́ ní kí ọ̀sẹ̀ ẹran tẹ́lẹ̀ yóò yẹ ẹran jẹ ẹlòmíì à ọlọ́mọ tó ti ta wá ẹlòmíì ọmọ ti ta kákòókò ọ̀sẹ̀lẹ̀ ni ó ti yé kákòókò ọ̀sẹ̀lẹ̀ kúta ó fi ẹran jẹ láti jẹ ìkọ́ra ẹja ọ̀jẹ́ mọ̀mọ́ ẹgbẹ́ àlejò ẹni náà ti ṣe. ẹni kò má lọ lè ọ̀tá ìlú rẹ̀ náà mọ̀. ali, os é Ninguém mora, carro com você, não se quer, é, gente é tudo aqui, pela para, ninguém. Meu Deus, vai estar aqui, vai estar Então, é só tá uma aula aqui. Uma droga, mas ele já disse, não era verdade, eu falei, eu sou que eu é tudo. Olha a ela não tem nada, ele veio. Ela falou, só foi entrar. Ela não foi entrar, eu disse, eu. ó ti yó so àwọn tí wọn fún mi yóò tún wá ṣe ẹran dáadáa ọlọ́ ní ẹsẹ̀ rẹ̀ nínú ẹ̀kẹ́ ònú tọ̀ ọjọ́ kejì ìyàwó máa ń sí ìpò ọjọ́ ọdún àwẹ̀ ọjọ́ kejì ọjọ́ ọdún àwẹ̀ òun náà ní ọjọ́ méjì ìtọ́nà òkè ọkọ̀ ọ̀hìn náà. àkọ́rọ́jà òun dáhùn. تقرن سنن أبي داود حفر به والنسائي بإسلام يوم الصحيح به بإسناد صحيح اللهم شيء عزيز الله أبيع kí la fẹ́ mú lẹ́kọ̀ọ́ látara ilé nínú àwọn àǹfààní ètò afẹ́mú látara àdéhùn àwọn kan ní pé ẹ̀sìn gbà wá láàyè káfèrè pàápàá jùlọ ó gbà wọn láàyè níjọ ọdún káfíńtẹ́n káfèrè níjọ ọdún káfèrè. ṣé àdìpẹ́pẹ́ lè táwọn èèyàn ṣe ni pé wọ́n ń ṣeré wọ́n lè dùn láwọn ọjọ́ yẹn ọjọ́ ìdárayá ni. nàbìlì wà láwọn ọmọ ya ọmọ rí yẹlẹ àbúrá bìí mà. àdàbí wọn kẹ́yẹ́ ló fẹ́ẹ́ fà ẹ̀dá mi ṣeré yìí ẹni tí ọlọ́wẹ̀ ọlọ́wẹ̀ nínú omi ẹgbẹ́ lómi nílò òkè ọjọ́ tẹ́ máa ń lọ síbi omi lọ wẹ̀ ní àwọn méjìlá sí nílò òkè náà tí wọ́n ní àwọn àtọwọ́dá àwọn tíṣẹ́ omi tó fi mi kúrò wọ́n lọ síbẹ̀ ẹni bá ti mú mi yó tó pé tẹ̀ náà ká lọ ká lọ ṣe nínú ọdún báyìí òṣìṣẹ́ tó gbòó yẹn mẹ́sìn wa òdì ẹ̀fẹ́ àwọn ilé ìṣẹ̀lá lórí fún inú bóòlù tẹ́ẹ̀dì ní yẹra alẹ̀ tẹ́ẹ̀dì gidi tọkùnrin àbúrò lọ sí níjọ máa wẹ̀ ń bẹ̀ àwọn tó bá rí ìyẹ̀wò nìyà ń lọ́pàá mẹ́rin ní ọlọ́ ìlànà ló ti gidi torí pé ẹlòmíì lè àwọn mẹ́rin wa tó kàn fílà mọ́ lọ sí ẹ má ní alẹ̀ sí ní ìjọ ọdún náà ilé ara ilé náà ní mẹ́rin ti ta wá bá ìyẹ̀wò sí ikú kò sí ẹ̀rẹ̀ àwọn máa ń ṣẹlẹ̀ àwọn mẹ́ ẹ̀rí kí wọ́n sì ra àmì lábí ní mọ́lá. a lè ṣe nínú àwọn ilé tàbá rí pé kò tá pẹ̀sì kò ní àwọn àlùmọ̀ àràmà nínú a lè ṣe yí ọdún àwọn kan wọn lọ sílé bọ́ọ̀lù tí ìbára gbé bọ́ọ̀lù tó ti dàgbà kúdà àwọn tí wọn lọ sílé bọ́ọ̀lù jọ tó lé kò burú àmọ́ bọ́ọ̀lù ti dàgbà kúdà kì tó ń sùn nínú súnmọ́ torí pé aburú wà ní ọ̀pọ̀ torí ẹ̀ pé kìí ṣe ibi ti bọ́ọ̀lù tí wọ́n lè wọ́n kọ́ máa fi ọdún báyìí. Gbogbo náà yàtọ̀ sọ̀rọ̀ láàrin ọ̀sán dá àwọn èèyàn máa ń ṣe ní ọdún. Kọ́dà àwọn èèyàn máa ń ṣe ní ọdún láti àgbàbí àwọn ará Abáṣà àwọn agbègbè ni. Mo máa ṣe ní ọgbẹ́ ẹnu mú láti ẹ̀mọ́ kìí ṣe fún àwọn èèyàn ọ̀nà wo bí wọ́n máa kọ́ra wọn bó ṣe ju ọkọ̀ bó ṣe ju nǹkan mọ́ta. Ó ti yé ìròyìn dáadáa. Ilé ẹ̀sìn ọdún bàbá yìí ti sọ àkàbẹ́ sí ní abẹ́ lókun lára káwọn jọ bá wa dìbò ọdì mú díẹ̀ díẹ̀. Wọ́n ń ṣẹlẹ̀ náà mọ́lẹ̀ kó sí lóògùn rẹ̀. Àwọn ọmọ ṣẹlẹ̀ ní So ṣé àkùnlá fẹ́ sọ̀rọ̀ yìí àfẹ́ àfẹ́ káfíra o àwọn ẹni tí ó lókun lára ń dóògùn. Àbámẹ́rẹ́ kàfíà àjẹ́ ká pè ìkan àti ìgbàlódé láti lọ ọdún kan ọjọ́ ìtọ́lọ́mọ ààrẹ ìkàkùn ọmọ àbí ọkùnrin lẹ̀ lọ sí ẹ̀tọ́ àti ìwàrà ààrẹ ìlú yìí nǹkan òsì tó ń gbé ó ti tún kó nǹkan ẹ̀ṣẹ̀ sínú wọ́n àtúndé ní òsì níjẹ́ wọn gbà kọ́ ara rẹ̀ ó mi wúrẹ́ mọ́ wọ̀ rẹ̀ ìyàwó yàwó gbẹ́rù ìyàwó rẹ̀ sẹ́nìkan ẹjọ́ máa lọ sí káwọn mẹ́rin wọn á pàdé ilé kẹ́rì láti lọ sí kíni ihe yìí tí wọ́n tó dáwà. àwọn ìyàwó yàwó àti sárábà tó yà àwọn sáfi yà ẹ̀yà ẹ̀já wò. mo ti sọ ọ̀rọ̀ kan àbúrò yàrá tó máa bí ilé òkúrú tá a bá ṣe ń jọ ọdún àwọn àbí kájọ sáré lọ sáré bọ̀ àbí káfọ àìsàn ó ti yé bàbá ti àtẹ́tẹ́lẹ̀ àkàní àkàrà ìlú ọjọ́ ọdún ní sọ́ṣà ọjọ́ lẹ́lẹ́ tí yóò fi ń wéṣẹ̀ àsìkò tẹ́lẹ̀ kékeré àwọn òbí káfẹ́ ẹ̀rọ ló ká tún lọ pa ìjọ ṣùgbọ́n àjọ ìlú ìgbèrè kó fẹ́ ọba fún ọlọ́gbọ̀n ká mẹ́rin náà ni àbí ká ẹ̀ka tí abọ́ lọ́wọ́ ẹ̀rọ ọjà lọ́wọ́ ọ̀gá bí ẹ̀ máa ń pè é yìí ẹ̀ Salwa, salwata, àti kẹ́ salwata, kẹ́ẹ̀kẹ́ mú sọ́run bẹ́ ọ̀wọ́ yá ní mo sí ìṣẹ́ ọwọ́ jù. Kú tó burú lọ́jọ́ ọdún, láàrin àwọn ọdún èké, láàrin àwọn àtàlágà, lọ́jọ́ ọdún máa tó ń sí lọ́wọ́ náà ni. Ó ti yé àwọn ẹgbẹ́ máa ń dọ́rọ́ sí lọ́wọ́ náà ni. Kú tó burú, kábàámọ́ sí àwọn ẹgbẹ́ tó lè pé yóò ní àbúrú nù ẹwà àrẹ kò ti lúdò wọ́n lè kò ti ká wọ́n lè kò ti smoka kò ti bá wọn yàn ọ̀ràn ọ̀ràn àwọn yẹn wọ́n ti kò ti níbi ló máa kú sí kò ti yé sùmọ́tò kò ti yàn sòrò máyò bí ẹ máa pè máyò náà máyò wọ́n ti kò ti máyò níbi ló máa kú sí sòrò gbogbo ọ̀ràn àwọn yẹn wọ́n ti kò ti. Ìlú àwọn eléyìí, ìlú àwọn àwọn àwọn wọ́n ti jòkó ti tẹ́lẹ̀ jẹ́ ìpìlẹ̀ tí ó láwọn tẹ́lẹ̀ jẹ́ ìkan ọmọ ẹ̀rẹ́ tó yẹ tó lè má burú ju àmá ẹ̀ẹ́dàkàtọ̀ alára fún ó ti torí bọ́ọ̀lù ni ó kẹrin ẹ̀ wọ́n ti kó ti ọ̀gbọ́n náà bá rí sí òkúrò ọba ṣe ń kíjọ ilé kan ọ̀gbọ́n òní ìjọ ṣàbẹ̀yìn òtútù àti ìkàlẹ̀jọ́ ṣe so ọ̀dà tó so torí àti pé kàṣẹ́rẹ́ lọ́jọ́ tó kò sí tí wọ́n tàkó. Ṣé àwọn lè máa kọrin? Ṣé àwọn lè máa kọrin ní ọjọ́ ọ̀tún? Bẹ́ẹ̀ ni a lè máa kọrin pàápàá jùlọ àwọn obìnrin tó bá kéré àwọn obìnrin wáyé ní bí àwọn ọ̀gá sẹ́wọ̀n, àwọn ọ̀gá 8, 10, 5, 3. Àmọ́ àwọn tó ti bàlágà wọn tí wọ́n ti àwọn dábí tí ì lò àpò àwọn yìí ṣùgbọ́n wọ́n ti lọ sí tó pé táti ìdìbò wa ni àwọn ọmọ kéékèèké ń da sẹ́wọ̀n ọ̀já àríyá ṣùgbọ́n abákiri mo dá àbẹ́bí jọ ọwọ́ jẹjẹrẹ àríyá tẹ́yìn ni wọ́n wá fún àwọn ọmọ kékeré méjì tó gá níyà rẹ̀ àwọn méjèèjì nǹkan ni a fọ́nà ara ọmọ ọmọ ní àwọn méjèèjì pé mi sí máa rú mi mọ́ra ẹni ṣe ìpáwà ní ilé ìjọba tó lè là á ẹ kóra ń jáde sáwà yìí ẹni sẹ́kàn mọ́ ní jésù ní wọ́n ti gé mi nẹ́tẹ́lẹ̀ múlẹ̀ àrẹ àdìmẹ́lùwà mọ̀kànlélọ́sọ̀rọ̀ صلى الله عليه وسلم النبي دعوما يا أبا بكر دعوما يا بكر فامي جزيلة تجري فامي جزيلة فإن لكل قوم عيدا gbogbo ìjọba ọ̀kan ni wọ́n ní ọjọ́ ọdún wọn fàyín nílẹ̀ yàwó máa ẹ̀yìn dóná onítorí ìlọ́jọ́ ọdún tiwa náà yáàmọ̀ ẹ̀yọ́ máa ṣeré fún wọn tó máa jìnà ara ẹ̀rẹ́ tí wọ́n nù. lọ́lẹ́ àwọn ará rẹ̀ ìjòkó wọ́n máa kọrin láàrin ara wọn káwọn ọmọ yóò péjọ. ó ti yé àwọn akẹ́kọ̀ọ́ ní ìbéèsì òkúta ní ilé-sílé ilé-sílé wọ́n wá kọrin fún wá kọrin fún tòṣìgbé àbí ilé kí ó sílé kí ó àní ìpínlẹ̀. ó ti yé ṣùgbọ́n lè ṣeré yẹn láàrin ara torí ẹ̀ eléyìí lára àwọn ìjà láyé ẹ̀sìn wa tí ń ṣe ẹ̀sìn ìsìláàmù ni lára àwọn ìjà láyé ẹ̀sìn yìí ni òun ká fi yẹn nínú àwọn ẹ̀kọ́ èyí tí a tún rí kọ́ ni pé a islam kò ní gbà kan lọ́wọ́ wa tó fi kàmí ìrọ́pò fún wa kò ní dégbé ní. ẹ̀sìn islam gba ilé ìlọ ọdún kọ̀dá ẹ̀mọ́ tẹ̀lé ìkan kí lọ́wọ́ àti fún wa ó fi mi ìrọ́pò tó wá fi torí ẹ̀rí pé ẹ̀kọ́ ní ilé ọba nílé lágbájá máa ṣe léyìn náà ìsọ̀mí ló lè gé kí ọ máa ṣe fún lágbájá máa ṣe lè ọ̀rẹ́ wa fún lórí nǹkan ọmọdé kí ni wọ́n ṣe àwọn fìlà àwọn ẹni rí ó ti yẹ ọmọdé fìlà ṣe ká fún ọjọ́ máa ṣe kí ni wọ́n àbúrò èyí tí wọ́n bá wọn dé o àpapọ̀jọ abẹ́rẹ́ à láti dọ́kọ̀ ọ̀hún ọmọdé ọ̀sẹ̀ ìdébìlà táwọn kẹ́ni wọ́n dé àwọn ẹni ẹ̀rẹ́ máa ń dé tó bá fi kí àkọlọ́ ọlọ́wọ́ sí ní ọ̀nà kò ìsìláàmù. bàbá náà ní ẹ máa ṣe níjọ́ ìmọ̀ kí ló ní wọ́n máa ṣe ẹ máa ṣe lọ́jọ́ mi ọjọ́ mi ni ẹ máa ṣe lé ní ìsìláàmù fẹ́ lọ́dọ̀ wa tí wọ́n ti gbà kan lọ́wọ́ ní ìfẹ́ wọn fún yín ní tí wọ́n ti gbà kan lọ́wọ́ ní ìfẹ́ wọn fún yín ní bó nínú òdì má máa jẹun lórí ìdúró mọ́ ọmọ lórí ìdúró mọ́ tí ó jọ sọ máa mú lórí ìdúró ìyẹn lọ́dà fún ọ. mo pé àmì ìyé òtórí ẹ̀ gbogbo àwọn afẹ́fẹ́ fáwọn sáfèsì àtọ́wájú ní wọ́n sì lè ìmọ̀ ẹ̀yà máa fún wọn ní èrè ní wọ́n sọ̀rọ̀ báyìí máa kọ́mọ̀ sọ́kọ́dà ó ti yé sọ̀kọ́lọ́mọ́sá síwájú lẹ́lẹ́. àbákan náà lára àdéhùn yìí atúmú ẹ̀kọ́ mi nínú àwọn ẹ̀kọ́ èyí tá a mú nínú àdéhùn yìí òun ni ọ̀rọ̀ pé kò sí ọdún míì tá a máa ń ṣe ní ìsìláàmù tó kọjá ọdún tí ọlọ́run bàtà níbi ìrẹ̀lẹ̀ fún wa. ẹni tí ọjọ́ méjì táwọn náà yẹ ilé ìwọ́n fi ń sọ ọdún ni àbára lè gba ọwọ́ wọn alẹ́ kó kú ọdún mi náà ká bá fẹ́ rí ànábìsẹ́gẹ́ kámọ́ tó ní àwọn ẹgbẹ́ àwọn àtọ́jú jẹ́ àwọn ọgbẹ́ ìfọ̀ fún ara ló ti gbé torí àti ẹgbẹ́ ti gbé ní kò sí ọdún mọ́ lórí nàbí òbí gbé kò sí ọdún mọ́ lórí nàbí torí pé àlẹ́bí òfin kò kéré lẹ̀ ó ti fún wa lọ́dún méjì tí wọ́n máa ṣe ní ọdún wa nínú ẹ̀sìn wa kò sí ìdíjẹ́ mọ́ lórí nàbí èèwọ̀ ni yóò tó wá lágbára léèwọ̀ nígbà tó wáyé tí wọ́n bá tún fi àlẹ́bí wí ọlọ́run níbi mọ́ lórí nàbí wọ́n fi ànẹ́bí sí ọlọ́run yóò tún wá lágbára látà nǹkan wọ́n sọ pé ànẹ́bí ti dé láàrin ọba yìí o mọ́rin kàdà nàìjíríà lọ sí ọlọ́run mọ́rin kàdà káàlà ọ̀sà káàlà ọ̀sà السلام عليك يا رسول الله السلام عليك يا رسول الله nǹkan nǹkan pọ̀ lẹ́nu tẹ̀lé ìwọ́n bẹ̀rẹ̀ ti sàárè lẹ́kọ̀ọ́ àti wá ti fi bí tí o ti di lẹ́wọ̀ ọdún tó wá wá mọ́lù ilẹ̀ ìlú ló lọ sí àwọn alábàdà ó lọ sí àwọn ará abẹ́òkúta ó lọ sí àwọn ará kánú láti ìjọ náà wá sí ẹ̀rẹ̀ káàkiri ibi àbọ́lọ́ lẹ́nu. àdájọ́ òkè ti dé fún òmìnira sàárè rẹ̀ láìláì kó díjọ́ tí yóò wọlé ìdè yóò bá ti àmúra fún gbogbo òròyìn ọlọ́run lọ́yọ́ fún ànẹ́bì tó ní àmẹ́bí lọ́mọ kọ̀ọ̀kan òun ló ti gbérí òun lọ́mọ kọ̀ọ̀kan ànábì ọmọ kọ̀ọ̀kan o ànábì ò ṣègbè ọmọ kọ̀ọ̀kan àfi tọ́wọ́ máa bá sọ fún torí ẹ ibi tá ànábì ò dé kẹ́nìkan mọ́ tòun níbẹ̀ kò tó ọlọ́run ọlọ́run fẹ́ràn rẹ̀ lóòótọ́ àmọ́ òkú òní jẹ́ ti lọ́mọ kọ́jẹ́ tọmọ tọmọ sí kẹ́nìkan kọ́mọ làálọ̀ àrà mẹ́rin ọlọ́run fáàlà kò tagbára nìyí ọlọ́run fà á sí. ẹni à ẹnẹ́bí ọ̀rẹ́ ọlọ́run rí àá ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ ìwọ lẹ́rìn ìwọ náà fẹ́ràn ẹnìkan ọfẹ́ràn ẹnìkan tọ́jú ọ̀rọ̀ rẹ̀ lójú méjèèjì wọ́n ní kò lóko sùn rẹ̀ ni tàbí gbogbo nǹkan tó bá fẹ́ràn ọmọ ṣe fún gbogbo tó bá sọ ọwọ́ tó kàn rẹ̀ báyìí àmúgbèrè bí wọ́n ṣẹlẹ̀ sí wọn náà tàbí àwọn ohun tó ní yàtọ̀ ó ní ibi tọ́ wọn ó ní ibi tẹ́gẹ́ni àbí ọ̀la kó wá fún ìyàwó rẹ̀ kọ́ lu ọjọ́ sọ́ndé kọkàn lọ lójúmọ́ láàbùyá kọ̀lá kò sí tó wá lọ́wọ́ rẹ̀ nítorí tó tó láìpì rẹ̀ dé tó wá lọ́wọ́ rẹ̀ lójú àlọ́ àyè ó di tẹ̀ náà ó bá ní ìyàwó fẹ́ ní last week náà ló fẹ́ máa fẹ́ padà rẹ̀ dìbò ọ̀rẹ́ mi náà ní òkú tó ti lára ẹ̀kọ́ ọ̀la àlà bẹ́ẹ̀ náà ní láàrin ọlọ́wọ́ àtànábì ọ̀pẹ̀jọ́ rẹ̀ rẹ̀ ní òjèjì ní ọ̀làlà àwọn òròyìn kan bẹ tó kọ́ lọ́wọ́ nìkan ló ní òjòjò àtàbí ọlọ́wọ́ nìkan ló ní òjèjì òjòjò àtàbí sọlọ́wọ́ àwọ̀ àrẹ̀ ìwọ̀sánlá eléyìí ó jẹ́ àwọn àgbọ̀yé kàfé àfẹ́ àgbọ̀ lágbára àtàbí sí náà. وعن علي رضي الله عنه قال أن لك إليه واو nínú ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tá a fi bá ìrun ìdì lónìí. Kọ́lá ní àtúnmọ̀ ti ayé ọ̀dà ilẹ̀ láàáyé máa ṣíyà. A lè ní ìbẹ̀ nínú súnnà. Ìbẹ̀ nínú súnnà. Àwọn kọ́ ni pé ìbẹ̀ nínú súnnà lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n yàtọ̀ sí ọba àbá níbi mílíọ̀nù súnà ìtumọ̀ rẹ̀ ni pé nínú táà níbi wọn ń ṣe ìdájọ́ táàpù gbólóhùn yẹn ní kékeré ìdájọ́ rọ́pù rọ́pù ó ti yẹ ìdájọ́ rọ́pù láàpù ìdájọ́ rọ́pù ni pé látọ̀tọ̀ ànábì ìgbà ìdí wa kìí ṣe pé àròsọ àti àbá ìlọ́kà ìsọ fún rẹ̀. tẹ́lá nínú súnà ìṣẹ́lẹ̀ kan tẹ̀ ìsìlẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀yẹ jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn àbíkọ́jẹ́ kẹ́ni àbíkọ́jẹ́ súnmọ́ bí ìgbà tí alọ́sọ̀ sọ pé mẹ́nà súnmọ́ ìdá sàzáwù wọjà kékeré àyà sẹ́ ìgbèdè àyùkí mà ìgbà sábà. àpáwọ̀ ahmed ó ní inú súnmọ́ ni pé tọkùnrin kan tó bá fẹ́ obìnrin tó bá fẹ́ ọmọge kí obìnrin ọmọdé tó bá fẹ́ lérí adélébọ̀ sáwọn ọmọdé adélébọ̀ ẹni tó ti wà lé ọkọ̀ ti pẹ́ kò bímọ tó bímọ kò bímọ o tó ti lọ lé ọkọ̀ kábọ̀ ó ti yóò ti ti tòkó bọ̀ so téèyàn bá fẹ́ ọmọdé wọ́n jẹ́ pé ọmọdé gbọ́n wà ní owó ìdílé tòkó bọ̀ ẹ wá fẹ́ lérí.

sẹ́wọ́tì dímọ̀tì ọkọ̀ o wọn kò tẹ̀lé jẹ́ ọkọ̀ tẹ́lẹ̀ irú ìsúná tó ọmọ wa mi òní jẹ́ ọkọ̀ ọmọ jẹ́ yẹ kò ti dè pé kọ́ra ẹjọ́ náà bàbá ìdílé wa lákàjẹ́ ọmọ lákàjẹ́ ọmọ ìyẹn súnmọ́ àkọ́rọ̀ ìyanu kí ẹ̀rẹ́ àtúntúwà ló lẹ́nà ọmọ ìbínú ìdí àbá gbogbo jáde lè ti tí ó lò sínú ọ́nì mú sí ìlànà fún wa kí mo pé ọ́nì mú tọ́lọ̀ yẹn lè ṣáàrù nà àtà lọ́wọ́ àjẹsẹ̀ ní àyàmù àtà àwọn ọjọ́ ọ̀gá ọjọ́ méje complete wọ́n bá ti darí mọ́ síláàtì mọ́ tó padà sílẹ̀. Wọ́n kàn máa tí ó jẹ sí ìyá lọ́pàá kan lẹ́kẹ́ ni. Kí alọ́pàá máa ọmọ tó jẹ ara ẹ̀ tó lẹ́gbàá tó lè sanwó máa lọ. So ìtọ́kùn àwọn òun. Ní ọjọ́ méjì ó fi pé Orí ayé ìdí ìgbà ìsìlámù sọ. Àwọn àbábẹ́ ọ̀rẹ́ yẹn ni ó ti lè. Wàhálà ìkọ̀kọ̀ dára.

tí ò lè jẹ̀wọ́ mo lè máa fi lẹ́jọ́ mẹ́ta mẹ́ta ẹjọ́ méjì sí ọjọ́ kọ̀ọ̀kan. tí ìyáálé bá tọ́lọ́ tẹ̀wọ̀n lọ́rùn wípé ọ̀dà ẹ̀kọ́ lọ ọjọ́ kan ọ̀dọ́ tí ẹni kẹ́ tó wà lo ọlọ́run lọ́sẹ̀ lọ́rùn ọlọ́run sàn obìnrin tó wà bẹ́ẹ̀ kó wọ́n rábà mọ́ra bẹ́ẹ̀ ẹ̀ sàmí àwọn obìnrin náà sọ àmì dáadáa. Súnà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tọ́ nígbà tí sọ máa nínú súnà ní olùmọ́jọ ọ̀rọ̀ ẹ̀gbẹ́ lórí tá à ń sọ nígbà yìí nìsín súnà tí ẹ̀rọ àpáwọn àyíká wa yìí tí ni súnà tí ìsọ̀nà yẹn ni kí wàá ní súnà náà òun ni kíni. ayé akọ̀rọ̀dà ilẹ̀ láàyè ni máa ń yíyà ẹni tí wàá lọ kí ìrún rí ó lọ lẹ́ni tí ó rìn lọ kó lọ lọ́dọ́dọ́ mùsùlùmí òun ní òjè ládàá rẹ̀ ọ̀pọ̀ dédé bí ní òjè ládàá rẹ̀ ọ̀pọ̀ lẹ́yìn tí ládàá rẹ̀ tó wá pọ̀ ní títí lọ sí pọ̀ tó rìn lọ yẹn tó àwọn tí wọ́n jẹ́ àwọn òtẹ́sì wọ́n rí wọn lọ́sẹ̀ ń wọ́ lọ so àìkó gbogbo ilé tí wọ́n ń gbé ọ̀kadà ní wọ́n mọ̀ bí ṣe kí ni wọ́n mọ̀ bí kọ̀dà ní alẹ́ pẹ̀lú oríire ni káàkiri lọ sí rí tọ́ tí ọwọ́ àmọ́já ti pé ní ìlú tàà wà pọ̀rọ̀ kárì lọ sí ẹ̀lẹ́ lọ́pẹ́ ìyàwó ìlọ́mà ìtú ìlú ẹ́ tàbí kọ̀ lọ tó wà bẹ́ẹ̀ ìwé wà ní lágùn márùn àyí lágùn rẹ̀ torí tó mọ́ orí tó àṣírí ayọ̀rọ̀ onítọ́rọ̀ ẹ̀dùn ẹ̀rí

inú túnà ló káàrin yẹn tó bá jẹ́ sí ibi tó bá súnmọ́ rìn lọ́bẹ̀ àbábi tó dìnà ọlọ́gbogbo lọ kírun nílẹ̀ ọwá gbé rẹ kọba dọ̀wọ̀ gan tó ló pé ó rí bá wọn ó wò kalẹ̀ torí ẹ̀ pé ọ wá dá ọmọ bá ní ká máa ṣe òun ni pé kápá wà ní ló súnmọ́ tó ti ká rìn tó bá wá jìnà tó bá ti bẹ̀rẹ̀ dé ibẹ̀ ká bọ́ọ̀lẹ̀ àti mọ́tò ló nà bá rìn àbá wọ mọ́tò ká bọ́ọ̀lẹ̀ ká wá rìn ibẹ̀ mọ́tò lé pé ẹni tó ti kírun báyà lọ́sẹ̀ ní lọ́pàá ìdí mọ́tò sí olùgbà alábàtọ́ pé tó dáa fún mi kékeré bọ́ọ̀lẹ̀ pọ̀ sí mi ló pé àárín ìlera ọ̀nà kò sí ọ̀rọ̀ náà. وعن أبي هريرة رضي الله عنه أبي هريرة رضي الله عنه قال أنه أصابهم مطر في يوم عيد إذ àwọn mùsùlùmí àtọ́ọ̀bà wọn mọ́sọ̀rùn òjò rọ̀ sí wọn òjò sí kíni òjò rọ̀ sí wọn fi lọ́jọ́ ọdún ṣáàtì mọ̀ pé níbo láti máa ń kéwọ̀n ìdí tẹ́lẹ̀ ibi tá ní mùsọ́lùlà lẹ́yìn lẹ́yìn ìlú sí lọ́wọ́ gẹ́gẹ́ àwọn òwe ìta kan tó wájú tẹ́lẹ̀ òjò wa rọ̀ àtúnjú ọ̀rọ̀ ẹ̀mẹ́ Fàtẹ́lá ilé wọn nàbí sọ́lọ́wọ́ àlèyé ọ̀sẹ̀ ńlá. Àyẹ̀bí wa kí lọ́jọ́ náà lọ́rùn irun owó ló kí irun ọdún iléyá àtọ́jú àwẹ̀ àmẹ́bí kí o nílé mọ́sálásí àmẹ́bí sọ̀rọ̀ wà lọ́sálà àti nínú ẹ̀kọ́ táàmù fi ń bá táàmù fi ń bá éèdì lò àti ìsìláàmù ò lè bá ọlọ́run ìwé ìrìnkókò mọ̀lẹ̀ yóò wọ́n náà wò káàkiri eré ní èjìká mi wé ó tó bá ta ẹ̀tọ́ ta pọ̀ dáadáa tó lé mi tó o ti ti bàjẹ́ yìí ìwé ti bàjẹ́ mọ́tò kan ọ̀rọ̀ kòkó tó débi ti ń lọ wọ́n ẹ̀kọ́ ti kárí pé tó máa ká ní lókè ní aṣọ ọdún wa. ẹ̀sìn wá rọrùn tó yọ bá fi rọ̀ ní ẹ̀rẹ́ kọ́nà láti pọ̀ ní òru bọ́nà tó ti dá nígbàlá bá ti pọ̀ ẹ̀mọ́ òwúrẹ̀ dàwọn ara yín ẹ̀mọ́ tó jẹ́ tápàrà ọ̀bá pọ̀ la gbọ́ nìsí àkókò òun náà lọ́wọ́ níbi ọdún bíi tuntun méjì àwọn méjì tuntun òjò rọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ìrún yìí tẹ́lẹ̀ ó lè dá akínú lẹ́lẹ̀ náà so akínú ìrún làkàrùn islam mọ́ fún wa yìí nínú àwọn nǹkan tó jọ báyìí tó lè mú akínú ẹnu mọ́sálásí torí tó bìlẹ̀ ní pé kábọ̀ kí mọ́sálásí ò ìjọ nígbèrè gbogbo àwọn tẹ́ ń kí wọn éèd nínú mọ́sálásí wọn ọ̀tẹ̀lẹ́ sí màá níbi àwọn tó bá bẹ̀rẹ̀ tí wọ́n nírun àbí wọn tí wọ́n nírun àbí wọn ò ní wọ́n nírun torí pé ààyè ni wọ́n chéǹdì wọn ò chéǹdì èèyàn àmọ́ wọ́n ṣe bí díà wọ́n ṣe gẹ́nì àìmọye àwọn kan tó máa ń ṣe bẹ́ẹ̀ àìmọye àwọn kan tó máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ eléyìí ọ̀pá kàwá sí ẹjá wa láti lọ kí ọ̀rọ̀ wa. ó lè wá tẹ̀lé kójú ọmọ rọ̀ ọjọ́ pátákùn ní ń fẹ́ abẹ́tùn ti ń fẹ́ sábẹ́kùn bá ń fẹ́ náà sábẹ́kùn bá pọ̀ ẹ má ṣe ara lẹ́sẹ̀ ẹ tí òun lọ síláṣí àdúgbò yìí ẹ ti di òun kọ́là ìwé ìlú alẹ̀ kan bá ìdó tí wọ́n lásì pọ̀ ní báwo ni ìgbẹ́ láti mọ́ láti ibẹ̀ yẹn tí wọ́n lásì bíbà yìí kọ́mọ̀ rọ̀ láti sáré wá bẹ̀rẹ̀ wá kí òun tó ní akẹ́kọ̀ọ́ pọ̀ eléyìí náà ni òun tó lè fà á fún wa nínú tí àwọn olùmọ̀ lè fà á òun ni bẹ́kẹ́ tí òun tó bá mú gbọ́ọ́ tó jẹ́ pé múmú yìí ní àtúnhánàlá ah, ah, ẹni tí ó tí ó fẹ́ sí gan yóò múra àtó ah, bá mọ bí àwọn òṣìṣẹ́ lọ́jọ́ ti tó tó wá ní tó tó lọ sí lọ́jọ́ ti tó ẹ́ láti lò ìwọ lọ́nà lọ́nà tó o ti kọ́ o ti kọ́ ọdún búlọ́ọ̀kù yà ẹ́ tọ́jú búlọ́ọ̀kù tó bá tó búlọ́ọ̀kù lọ́wọ́ náà bọ́ọ̀ ti máa fi hàn ó ti máa fi hàn bẹ́ẹ̀ ló sì lòun ti máa rí ètò yóò ti máa ṣéèkì òní máa tó ṣéèkì yóò máa pa bíréèkì èyí tó fi èyí sísá ti máa pa bíréèkì lọ òní máa tó ṣe ó kùn ní sọ́wọ́ báyìí òsì ní ìfọwọ́ gbọ́ omi ti fi hàn. tó bá mo witness ẹ̀ líle o ìrìn ìsáwádá tí mo witness ní adáa ìrìn tí wọ́n kàrò ìfún mi ní gbọ́ pé tó bá jí omi kalẹ̀ nínú ọ̀sìn láwọn àsìkò tó ti wá ní agbára ń bẹ omi gbóná mo fún ọ ní ìṣẹ́jú márùn omi yóò di kíni yóò change yóò bá ti dá ìṣòro yóò di

èyí tó fi lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé tó bá jásí pé ní lápòjú ohun ìbẹ̀rẹ̀ lọ pé àsìkò ìdí ti tó ọwọ́ ọ̀sán yẹn náà tó gbé nínú náà tó gbọ́ bí abẹ́ àdúgbò kan là kọjá òní wá lágbára ó kọjá sí ẹ̀ máa tẹ́rí sí. ìjọba tí ó gbà wọn lárúbá láwọn àsìkò tó bá mú bẹ̀rẹ̀ ẹni lẹ́nu ẹ̀ka tà kò ṣe sí wọn tẹ́lẹ̀ tó bá ti ń dá àsìkò kọ ìlú náà tó bá ti kéwòn tó rí ìtàn ìgbà wà lẹ́gẹ̀ ẹ̀rí yẹn ta ìwé náà gbé lẹ́sí sùn ó tó dúró ìtàn tó jáde ọlọ́jà ló lè mọ ìwé ìgbà ayé mẹ́ta ti rí ẹ̀ sàmì wàhálì bẹ̀rẹ̀ wọlé tó bá wọlé ẹ̀ máa ń ṣe gẹ̀ẹ́rẹ́ àwọn àwọn tẹ́lẹ̀ àkúra Gbogbo gbogbo ní àkúra ní ọjọ́ wà á lásìkò sí ni. sí náì kò sí kíní kò sí dé kò sí kíní kan rẹ̀ láti jẹ kò sí àsìkò sí sí mi. ó jẹ́ ẹ̀yẹ́ ń pẹ́ gbó ìyẹn tó lé kíni ń pẹ́ gbó àwọn ìbò fẹ́ lọ fún látọ̀dọ̀ wọ́n lọ fún látọ̀dọ̀ nínú ìlànà ẹni tí wọ́n jẹ́ dáàbò nìkan wọ́n ní kíni lọ sí mi ọ̀tọ̀ ní break time ọ̀tọ̀ ní kíni extra time lọ́dọ̀ àwọn ìgbò ó sì ní fún ọ̀rẹ́ lédè ní ló wá fẹ́ fún àwọn oṣù rẹ̀ lé oṣù àwa nìkan àwọn òmọ̀lú yìí gbogbo àsìkò wọn kì í ṣe ìdí ọmọ wa wọn bá dalẹ̀ wọn wá gbóná wọ́n ló ṣe ààrẹ o ọlọ́pọ̀ta àwọn ọmọ àkókò àtìmílé rẹ̀ àkókò àtìmílé rẹ̀ gbogbo tó wọ́n ti bẹ́ẹ̀ náà àti lówó náà àbá lówó àmì àlèwà gbígbé ọlọ́dún rẹ fún wa lọ. àyíkọ́ ọba fi èlú abẹ́ ìlú ọmọ òde ìjọ wa yìí àní máa gbọ́ ẹlò ní kò ní ìbí sí ẹ̀sìn lọ tó ti fi gíní ọlọ́mọdé ti wà bẹ́ẹ̀. wàhálà àtà ń ṣe lọ́pọ̀. ó yẹ pé tí òun bá mú gán àlèmọ́ lọ kí ìròyìn káàkiri wọn ti láti àtàwọn kan nílò lè ṣẹlẹ̀ àtàwọn kan nílò lè gíní ọlọ́mọdé àbúrò ṣẹlẹ̀ síwájú so eléyìí ni ìwọ̀nba àlàyé díẹ̀ lábẹ́ hadith èyí tí wọ́n jẹ́ àdíṣe ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ ṣọlá fẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ àlá tọ́wá ti jẹ́mọ̀ ìjọ tọ́lọ́ bá sì ní atọ́mọ ẹ̀mí lórí ayé káàbọ̀ síbi ọ̀rọ̀ ṣọlá fẹ̀rẹ̀ kò sóò ìrún táàmù kí nígbà tí òṣùpá àbúrò wọn ní kẹ́yìn tí ọ̀gá yọ bóòlù àti máa kírun yẹn láti gbogbo wa náà ká ẹ̀kọ́ nípa rẹ̀ dáadáa láti ní ọjọ́ pé nígbà wọn tẹ̀lé ká fi ẹ̀kọ́ yẹn bá lọ ọlọ́pàá tí ó sọ ọ̀rọ̀ ìgbé tí ó bá ń kan láwọn ọ̀rọ̀ ìgbé